orin kan sì ń bẹnu orin CAC bó ṣe gùn tó a mọ ẹ̀dí tiẹ̀ ni bó ní bá gùn CAC ẹ lọ bèrè téèyàn bá pẹ́ wọ ṣọ́ọ̀ṣì ọ̀sẹ̀ mọ bèrè lọ́wọ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé kí n la bá débi orin yìí orin kan ń bẹ tí n bá kọ́ ó gùn gan ó ní ilẹ̀ lanu mo fẹ́ sìnkú ogun mẹ́ta ẹ máa gbọ́ ó gan o ilẹ̀kùn ilẹ̀ lanu mo fẹ́ sìnkú ogun mẹ́ta. yóò tó péjì méjì. ogun ẹlẹ́yẹ tó ní mi ò ní gbé rí. ó de ní. ogun ilé ewa tó ní mi ò ní jáde lọ. méjì. ogun ìrìn àjò tó ń de mi lọ́nà ire. mẹ́ta. ilẹ̀kùn ilẹ̀ lanu mo fẹ́ sìnkú ogun mẹ́ta. sẹ́ẹ̀rí hmm. bó ṣe gùn. Hmm tábà ilé kọ́ lákọ̀ọ́kọ́ báyìí ṣọ́ọ̀ṣì wo gèdè ẹ̀ ọ̀yá hmm. ilẹ̀kùn ilẹ̀ lanu mo fẹ́ sìnkú ogun mẹ́ta ah, ah, ilẹ̀kùn ilẹ̀ lanu ah, mo fẹ́ sìnkú ogun mẹ́ta mo fẹ́ sìnkú ogun mẹ́ta mo fẹ́ sìnkú ogun mẹ́ta ẹ̀kan náà òkú ogun mẹ́ òkú ogun òkú ogun òkú ogun lásán òkú ogun wọn ò parí ìyókù ẹ̀kan náà wọ́n tó gé ní akọ òkú òkú òkú òkú. I have yours and of course I'm Imam Abu Sabde Fumina VJ VG Jobless. This is Aloye TV. Don't forget to like, subscribe, and hit the notification bell of our TV. We love you.